وعلى آله وصحبه ومن والاه السلام عليكم ورحمة الله وبركاته nígbà tí a dúpẹ́ fún ọlọ́run àtọ̀rọ̀ ìkẹ́ àti ìgbé ọlọ́run fún anábíwa Muhammad sallallahu alayhi wa sallam àwọn ará lérè àwọn sàhábà àti gbogbo àwa mùsùlùmí ìkẹ́ ọlọ́run àánú ọlọ́run orí ajínjẹta rẹ̀ kó máa bá ẹnìkọ̀ọ̀kan wa gbé títí láéláé àmín ní ìtẹ̀síwájú àwọn nǹkan tí tó ṣe pé tí a bá ń ṣe wọ́n yóò máa jẹ́ ìwòsàn fún lílẹ̀ ìgbàgbọ́ nínú gbáyà mùsùlùmí aláwọ̀kọ́ tí afáwà Muhammad Saleh Al-Munajid hafidhahullah àkọ́kọ́ tí wọ́n mú wá òun náà ni tadabburu al-Qur'an al-azim ìmọ̀ ronú jinlẹ̀ sí ìtumọ̀ ntànkì nínú al-Qur'an al abala yìí náà ni à ń kà lọ wọ́n ní wal-Qur'an fi tawhidun wa wa'dun wa wa'id. Wa وأحكام وأخبار وقصص وآداب وأخلاق وآثارها في النفس متنوعة وكذلك من السور ما يرهب النفس أكثر من سور أخرى anabi wa afa ṣàlàyé fún wa wọ́n ní wà alukur'an alukur'an a rí tawhid nínú ẹ̀ àwọn ọ̀rọ̀ tí ó ń wa ní ìmọ̀ ọlọ́run lọ́kàn ṣoṣo ó wà ń bẹ̀ téèyàn bá kiri ti ń sọ̀rọ̀ nípa esan. ìlérí láàdá fún gbogbo ẹni tó bá ṣe tiẹ̀ ó wà ń bẹ wàwà ìd ìlérí ìyà fún gbogbo ẹni tó bá kọtọ lọ́hùn àríkà náà al wà ahkam àwọn ìdájọ́ tọrọ mọ́ ìgbòkègbodò ẹ̀dá àwọn ìṣe wa ó ń bẹ nínú Al-Qur'an akhbar àwọn ìró ọlọ́run ó fún wa nírò nípa àwọn nǹkan tó ti ṣẹlẹ̀ ṣáájú kí ànábì muhammad sallallahu alaihi wa sallam ó tó dé ó ń bẹ nínú alukur'an wakisos àwọn ìtàn tó jẹ́ ìtàn tòdodo inú alukur'an náà láti bá wàdáàb àwọn ẹ̀kọ́ yááyì ó ń bẹ nínú alukur'an àwọn ìwà téèyàn máa ń ní àwọn ìṣesí tí ó máa bẹ fún yàn tí gbogbo ayé ò fi máa tọ́ka sí yàn pé ọmọlúwàbí lè yàn ó kún inú alukur'an karim wa akhlaq àwọn ìwà ọmọlúwàbí tí máa ń bẹ lára èèyàn téèyàn fi máa ń jẹ́ ẹni ìfẹ́ láwùjọ gbogbo ẹ̀ náà ni ó wà ní alukur'an wa atharuha fi nafsi mutanawwi'a. àwọn erípa gbogbo nǹkan tá a kà kalẹ̀ yìí nínú ẹ̀mí téèyàn bá ń ka Quran téèyàn sì ń ronú sí àwọn ìtumọ̀ wọ̀nyí àwọn nǹkan yẹn máa ń lérí pa nínú ẹ̀mí mùtànàwíà oníranran erépa kan lè ní ọ̀rọ̀ tó jọ mọ́rọ̀ àlìjẹ́nà erépa kan ni ó ní nínú ẹ̀mí wakadhalika mina suwar ó ń bẹ nínú àwọn súra alukur'an ma yanhabu nafsa akthara min suwarin ukhra súra mi ń bẹ téèyàn bá kà á yóò dẹ́rù bà ẹ̀mí èèyàn ju téèyàn bá ka súra mi nà lọ so àwọn súra yẹn bọ́n ṣe tún wà wọn wọn a tún máa kó jìnnìjìnnì báyẹn jura wọn lọ. yàdúlọ̀ aláàtẹ àlìkà kọ́ọ̀lù sallallahu alayhi wa sallam ọ̀rọ̀ òjíṣẹ́ ọlọ́run ọba ó tọ́ka sílẹ̀ yìí nígbà tó jíṣẹ́ ọlọ́run sọ wípé ṣayya batni hud wa akhwatuha qabla al-mashib òjíṣẹ́ ọlọ́run ní súrátù hud wa akhwatuha àti àwọn súrà tó farajọ́ wọ́n ti gba ewu lórí mi wọ́n ti jẹ́ kí n hehu kọ́bílà màṣe ṣáájú kásìkò ewu tó tó gan lẹ́ẹ̀fì máa rí ẹlòmíì ọmọ ni ẹ sì rí ewu lórí ẹ̀ ìmọ̀ èèyàn á máa ewu látara ọjọ́ orí èèyàn á máa ewu látara wípé àdámọ́ bọ́lọ̀ ṣe dọ́ lè má dàgbà ó lè jẹ́ kí báyà rẹ dítìrì ní báyà bàbá yẹn náà ó lè tètè ewu ó lè ṣẹlẹ̀ bẹ́ẹ̀ ẹlòmíì sì ń bẹ ìdààmú òun lójú kí ewu tètè jáde kì í ṣe pé ìdàgbà ṣùgbọ́n ìdààmú ìdá ọpọlọ láàmú nígbà míì tí a bá ń lo ọpọlọ púpọ̀ ó rí bí ewu ó jáde nítorí pé iṣẹ́ tọpọlọ yẹn ń ṣe iṣẹ́ tó pọ̀ ní lẹ́yìn mọ́ ọ̀pọ̀lọpọ̀ àwọn pòfẹ́sọ̀ àwọn tán bá dànù gbọ̀n sínú wọn ni o sàṣàlẹ̀ tí èsì pé ẹ̀rí gbogbo gbọ̀n ó ti fọ̀fọ̀ tàbí irun orí wọn náà tẹ́ bá sì wọjú orí rẹ̀ ó lè má jágbà lápá àkọlọ títì anabi sallallahu alayhi sallam anabi ní suratu Hud ìgbà tí ọlọ́run sọ̀kalẹ̀ tí mo kí àwọn tí ń bẹ nínú ẹ̀ ó sì jẹ́ kí ewu ọyọ lórí anabi sallallahu alayhi wa sallam qabla wa akhwatuha àti àwọn súra míì tó fara pẹ́ súra tó Hud yẹn qabla al-mashib síwájú kásìkò ewu tó tó wà fi riwaya nínú riwaya míì òjíṣẹ́ ọlọ́ni Hud wal-waqi'a wal-mursalat wa amma yatasa'alun wa idha ash pé àwọn súrà tá a kà kalẹ̀ yìí òun ni ànágbẹ́rẹ́ pẹ̀lú wà akhwatuha àwọn súrà yìí tí wọn náà bá kà tó bá ronú sáwọn ìtumọ̀ tí ń bẹ nú ẹ̀ ó rí i pé ìtumọ̀ tí máa ń kó ìwárìrì báyìí mi ni ń bẹ bẹ́ẹ̀ nínú suratul Waqi'ah ó ń bẹ bẹ́ẹ̀ nínú suratul Mursalat ó ń bẹ bẹ́ẹ̀ nínú amma yatasa'alun ó ń bẹ bẹ́ẹ̀ idha shamsu kuwirat wọ́n ní lakọ̀rí ṣayyabat rasulallah sallallahu alayhi wa sallam wọ́n ní àwọn súwárì yìí wọ́n jẹ́ kí ewu jáde lórí òjíṣẹ́ ọlọ́run lima tawatu nítorí táwọn súwárì yìí kó sínú min haqa'iqil iman níbi pápápá ìtí ìgbàgbọ́ wàtàkàlífìl azima àti òfin alábọ́rùn èyí tọ́lọ̀ ń làbọ ẹ̀dá lọ́rùn èyí tó tóbi alẹ́tì ìmọ̀lẹ̀ àtìbí tẹ́kọ̀lẹ̀ ha kọ́líbà rasul sallallahu alayhi wa sallam èyí tó ṣe wípé àwọn nǹkan wọ̀nyí ó kún igbá àyà anabi sallallahu alayhi wa sallam wíwíwo rẹ̀ ó kún igbá àyà anabi fàdọ́ arat àtàrù ala sha'rihi wa jasadi erípa rẹ̀ ló wá hàn nínú irun anabi ó sì hàn ní ara rẹ̀ eré pa ìtumọ̀ àwọn kan tó ń bẹ nínú àwọn sọ́ọ̀rì ọlọ́run ní fastaqim kama umirt wa man taaba ma'a ọlọ́run rẹ̀ òjíṣẹ́ ọlọ́run dúró déédéé o gẹ́gẹ́ bá a ṣe pa ọ́ lọ́sẹ̀ bákan náà gbogbo àwọn tó bá ronú pòwàdà náà tí wọ́n bẹ pẹ̀lú rẹ̀ káwọn náà dúró déédéé wàkùrù káàna sọ àbẹ́tuhu sallallahu alayhi wa sallam yaqra'un wa yatadabbarun wa yata'atharun wọ́n ní àwọn sàábí ń ṣe ọlọ́run wọ́n máa ń ka alukur'an wọ́n máa ń ronú sí alukur'an wọ́n sì máa ń lapa pẹ̀lú nǹkan tí wọ́n ń ké nínú kur'an. wa abubakar radiyallahu anhu wọ́n ní àfọwọ́ abubakar taari yẹn ó jẹ́ ẹnìkan tó ṣe pé kana rajulan asifa ó jẹ́ ẹnìkan tó ṣe wípé àsífán ìmọ̀ tètè bí ẹ̀mí inú rẹ̀ ti ìbànújẹ́ bí kéèyàn ó fẹ́ máa sunkún tí ẹ bá ti rí nǹkan ìjayà báyà àbí nǹkan tó lágbára ẹ ti rí lára ẹ̀ irú yẹn bẹ́ẹ̀ ni àfa àbákẹ́rẹ́ jẹ́ rọ̀kí kọlùkọlù ẹ̀mí rẹ̀ rọ̀ pọ̀ ìdásọ́lá bínáṣì tó bá ń kírun fáwọn èèyàn wa qara'a kalam Allah tó wá ń kí ọ̀rọ̀ ọlọ́run la yatamalaku nafsahu minal buka kì í lè ní kápá lórí ẹ̀mí ẹ̀ níbi ẹ̀kún yóò kàn sá bú sẹ́kún gbàgádà ni tó bá ṣáájú kírun fáwọn yìí radiyallahu anhu lẹ́ẹ̀fì mọ́mù mí náà sí bá ń kírun kó ka kó tó kíra kà kàn tán yóò ti sọkún ẹlòmíràn ẹ̀wọ̀n ní palẹ̀kùn tọ̀ ọlọ́run lóra nìyàn rẹ̀ kò sí tọkàn ọ pẹ̀lú èyí ẹkún ìyá ẹkún mọ̀náfìkì ni ìwọ lọ́mọ ìwọ náà sún ẹkún tòótọ́ tó bá sún èyí tó okòwò kan lọ́hùn àfọwọ́ Abubakar radiyallahu anhu kì í lé ní kápá lórí ẹ̀mí ẹ̀ tí ń bá ṣe kí ni o tí wọ́n kí al-Qur'an wa marada Umar marada Umar min athari tilawati qawlillahi ta'ala afọwọ́ Umar ti sàárẹ̀ rí nígbà tí wọ́n ka àyà tàfẹ́ ka yìí ó ronú sí àyà yẹn ó sì fall sick ó sick nígbà tí wọ́n ronú lórí àyà títí títí kí ni àyà náà qawlullahi ta'ala ọlọ́run inna adhaba rabbika lawaqi dájúdájú ìyá ọlọ́run ọba ní tí ó ṣẹlẹ̀ rẹ̀ o ma lahu min dafi kò sẹ́ni kankan tó lè ti kúrò fún yẹn o pàápàá jùlọ fáwọn kèfèrí afáwọn Umar tó bá ti káyà yìí ǹjẹ́ ó kà á kà á kà á kà á ó ronú lérí ìtumọ̀ ó sì sìkì ó sì sáré sẹ́yìn pé tí ìdààmú bá bẹ̀ mí yóò làpá lára bẹ́ẹ̀ ni kábàdé ìjọba ti rójú ẹ̀

لما قرأ قول الله عن يعقوب عليه السلام gbogbo àti àfàwà abubakar tó bá ti kan tọ́lọ̀ wọn bá ń sọ nípa anabi Yaqub anabi Yaqub nígbà tí yusuf tí ò rí yusuf ma ọ̀wá ni innama ashku bathi wa huzni ilallah èmi ń kíbò sí báṣe ìdààmú mi gbogbo ipá tí mo ní wàhúsìnì àti ìbànújẹ́ mi ilallah ọ̀dọ̀ ọlọ́run ló kù tí mo ń pariwo ẹ̀ sí o wọ́n ti mú Yusuf lọ mi ò rí mọ́ gbogbo àti àfọ àbákiri bá bíbi àyà yìí wọ́n sì kù sẹ́kùn wàkọ́lá Uthman radiyallahu anhu àfọwà Uthman kọ́lọ́n ọba kí ó bá wa yọ́nú sí wọn. láwo wọ́n sọ wípé láwo tọ́hùrọ̀ kò lóòbù náà máa ṣẹ́bẹ̀ àti mi kàlámìlà kódà kó ṣe pé ẹ̀mí gbogbo èèyàn mọ́ tí ò sí èrí kankan nínú ẹ̀mí síbẹ̀síbẹ̀ tó o bá tún kí ọ̀rọ̀ ọlọ́run ti ṣe kùránì yóò tún lápá ńbẹ máa ṣẹ́bẹ̀ àti ẹ̀mí yẹn lè yó níbi ọ̀rọ̀ ọlọ́run bó bá tún ṣe ń gbọ́rọ̀ ọlọ́run sí ìwárí yóò tún máa bá ẹ̀mí o bó tilẹ̀ kẹ́mi ẹ̀ ọmọ tó wàkútìlà shahidan wọ́n pa àfáwà Uthman lẹ́ni tó kúkú shahidi mazluman lẹ́ni tí wọ́n ṣe sábòsí sí wàdàmù ala mushafi ẹ̀jẹ̀ rẹ̀ dà sórí kùránì tí ń tìlàwà kùránì lọ́wọ́ ni wa akhbaru sahabat fi hada kathira tá máa sọ̀rọ̀ nípa àwọn sàábé lérí bí wọ́n ṣe máa ń kí alukur'an àti lérí bí wọ́n ṣe máa ń ronú sí ìtumọ̀ alukurani sí àlè sọ́tàn o ó pọ̀ rẹ́rẹ́rẹ́ ó láwé ṣàlàyé fún wa lánàá wípé nínú àdánwò tó bá wa mùsùlùmí ní ákìrì zaman òun náà ni wípé kathurat qurrauna àwọn tí ń ké kuraani láàrin wa pọ̀ wa qollat fuqahauna àwọn tí wọ́n gbàgbọ́ yìí tí wọ́n ń ké wọ́n kéré jọjọ wọ́n kéré jọjọ ẹni tí ń tìláwà pọ̀ ṣùgbọ́n ẹni tó ń ronú sí ní tí ń tìláwà yẹn wọ́n kéré jọjọ kọ́lọ́n kó ṣàánú. وعن أيوب قال أفوى أيوب سقول سمعت سعيد بن جبير يردد هذه الآية في الصلاة بدع وعشرين مرة أولون بو أفوى سعيد tó ń pààrà lórí ìrun kan ó ń pààyà àyà yìí ní ìgbà tó lé ní ìgbà ogún ló fi ń parẹ́ tábà ní bídẹ̀ òun ni nọ́mbà láti mẹ́ta sí mẹ́sàn-án àlùbídẹ̀ẹ́ mà bẹ́yìn tàlátà ilà àtìsà so ó ń wọ́n ń pààrà àyà yìí ní tó lé nígbà ogún kí ni àyà náà òun náà ni àyà tó sọ̀kalẹ̀ kan iná Al-Qur'an ọlọ́run ní àwùjọ láti tọrọ dín yawma turja'una fihi illa Allah wattaqu yawman ẹ páyà ọjọ́ kan turja'una fihi illa Allah tí ilẹ̀ tí náwó dilẹ̀ lẹ́yìn àṣoṣo jẹ́ ẹnìkan kan ẹgbẹ̀rún ọjọ́ yẹn o ẹbẹ̀rún jọ pé turja'una fi ila Allah tó yẹ pé níjọ́ gangan lẹ́nu kọ̀ọ̀kan yóò para lọ́gbọ́lọ́ ẹbẹ̀rún jọ náà tí àfọwọ́n Saidi bá ti wá ń kí àyà yìí yóò wá pa ara rẹ̀ nígbà tó lé ní twenty kó sá lè máa ronú sí ìtumọ̀ rẹ̀. wàyíyà áàkìrù àyàtìn nazalat minal Qur'an wa tamamiha àyà yìí náà ni àyà tó sọ̀kalẹ̀ kàn nínú al-Qur'an ntí àmọ́ sábà lérò sí náà ni pé àyà tó sọ̀kalẹ̀ ni pé al-yawma akmaltu lakum dinakum ìyẹn ló sọ̀kalẹ̀ kàn yìí lóòótọ́ min haythu tashri' nípa mímòfin wá mímòfin wá lẹ́yìn èyàn òfin kankan tó sọ̀kalẹ̀ mọ́ ṣùgbọ́n àwọn àyà sì tó ń sọ̀kalẹ̀ so àyà tó sọ̀kalẹ̀ lẹ́yìn tó kẹ́yìn tí mi ò sọ̀kalẹ̀ mọ́ lẹ́yìn ẹ̀ òun náà ni àyà ìpè wattaqu yawman turja'una fihi ila Allah. wa tamamuha ìparí àyà yìí thumma tuwaffa kullu nafsin ma kasabat wa hum la yuzlamun ọlọ́run ni a ó sì san ẹ̀san ẹ̀san á ṣe àṣepé ẹ̀san fún ẹ̀mí kọ̀ọ̀kan látara tó bá gbélé ayé tó ṣe níṣẹ́ wahum la yudlamun àwa ò sì ní ṣe àbòsí fún ẹnikẹ́ni. wàkọ́lá Ibrahim bin Bashar al-ayati allati mata fi Ali bin Fudayl wọ́n ní aya yìí ó ní àfọwọ́ Ali bin Fudayl òun ló ń kà tẹ́mi fi jáde lára rẹ̀ kí ni aya náà. ولو ترى إذ أخفوا على النار فقالوا يا ليتنا نرد bàtàwọn kìí fífẹ́ ọmọ sókè rẹ̀ ọlọ́run ní ṣéwọ̀ rí ọ̀wárí bí ó ṣe rí ń dọ́nà ìdí ó kìí fún alànà nígbàtí a bá dá gbogbo àwọn kèfèrí dúró létí bèbè iná wọ́n fẹ́ máa lọ ẹ̀dùn ń bẹ̀rù náà tán wo náà wájú wọn báyìí faqalu wọn wà ní ya laytana ó mà ṣe fáwọn o nùrọ́dù kẹ́sì dáwà padà sáyé báyìí nígbà tí bá ti mú adé etí bèbè náà fi hádi i alimọ̀ọ́dé màtà ìgbà tí àwọn àwọn tó káyà yìí débì ẹ̀mí fi dáyà láàrẹ̀ wà kúntù fi man sọ́là alayhi rahmatullah afa ibrahim bin bashar ó ní mọjọ́ kan nínú àwọn tó kírun sí la lóde kí n mọ àlàyé yìí wà hátà àyíndà sàjàdá ti tìlàwá kódà ńgbà tí ń bá ń forí kanlẹ̀ ti ìforí kanlẹ̀ tìláwà kanat lahu mawaqif ó tún máa ń ó láwọn ìṣesí kan fàmínà nínú ẹ̀ náà ni kí sọ́tì dhalika rajul rahimahullah ìtàn arákùnrin kan kọ́lọ́n kò kẹ́ alladhi qara'a qawla Allah azza wa jal èyí tó ka ọ̀rọ̀ ọlọ́run tọ́lọ́run ti sọ wípé wa yakhiruna lil adhqan ọlọ́run ní àwọn èèyàn wọ̀nyí wọ́n ó lulẹ̀ gbogbo agbọ̀n wọn báyìí wọn ó dà dílé fọlọ́hún yẹbkún lẹ́ni tí ó máa sunkún wọ̀yẹ̀sì ìdùhùn kòṣùrà eléyìí ó sì lé wọn kún ní ìbẹ̀rù ọlọ́hún fasajada sajada tìláwa nígbàtí àfọwà tó ké àyà yìí débi tá a wí ó sì forí kalẹ̀ ní forí kalẹ̀ ti tìláwa thumma qala mu'atiban li nafsi ó wá bẹ̀rẹ̀ sí ní bú ẹ̀mí ara rẹ̀ mu'atiban nafsa lẹ́yìn tó ń bú ẹ̀mí àgbẹ̀ àádà sujud fàyínà lùbùkà ó forí kalẹ̀ lóòótọ́ ǹjẹ́ ó sọkún báyìí torí pé ní tó tú wà yakhiruna lil adqan wọn ó dojú bolẹ̀ yẹ bùkù òun wá sọ pé òun ti forí kalẹ̀ ṣùgbọ́n kò sunkún ní wọ́n á ń bẹ̀mí rẹ̀ sọ̀rọ̀ pé lóòótọ́ agbọ́kọ̀ forí ẹkún kọ́ torí pé ọlọ́run ní yẹ bùkù òun wa min aadami tadabbur tadabburu amthal qur'an nínú àmì wípé èèyàn ń ronú sí kíkẹ́ alukur'an ìtumọ̀ téèyàn ń kà òun náà ni kéèyàn máa ronú sí àwọn òwe àwọn àfiwé tó ń bẹnu alukur'an lẹ́yìn Allah subhanahu wa ta'ala turukọ́ lọ́wọ́ bá tí ọlá rẹ̀ ga lamma daraba lana al-amthala fil qur'an nígbà tí ọlọ́run ọba tó ń fi àwọn àpèjúwe lélẹ̀ fún anú al-Qur'an nùdíbìnà ila tafakkur wa tadakkur wọ́n pè wá nùdíbìnà ayé dàáwùnà dùcínà nùdíbìnà wọ́n pè wá lọ síbi ká ronú jinlẹ̀ wa tadakkur ká sì fi gba ìrántí ká fi ṣe wá sí òun ni faqala ọlọ́run ni wa yadribu Allahu ọlọ́run ọba ń fi òwe lélẹ̀ o ó ń fi àpẹẹrẹ lélẹ̀ lè nọ́ọ̀sì fáwọn èèyàn làálàmù yẹn tọ́ta kẹrún wọn bá létí bẹ́ẹ̀ ṣe kí ni o ká létí bẹ́ẹ̀ rántí ọlọ́run ká létí bẹ́ẹ̀ gbà wá sí i wàtílíkàlẹ̀ àmùfà láì mí ọlọ́run ni àwọn òwe tá à ń pa fún yìí nàdìríbò alẹ́ nọ́ọ̀sì àwọn fi lélẹ̀ fáwọn ènìyàn ni o làálàmù yẹn tọ́ta kẹrún wọn bá lè ronú jinlẹ̀ kí kàyọ́ ká kà lásán á ronú sí i. تفكر عاد السلف مرة في مثل من أمثال القرآن ọ̀kan nínú àwọn sálàf ó ronú níjọ́ kan sí ìtumọ̀ òwe kan àbáwọn àgbékalẹ̀ aláfiwé ìtọ́bẹ̀ẹ́nú alukoran ó wá ń ronú sí ìtumọ̀ ọ̀kan nínú rẹ̀ níjọ́ kan falam yatabayyan lahu ma'na ìtumọ̀ yẹn kò clear sí faja'ala yabki ó bá bẹ̀rẹ̀ sí ní sọ ẹkún fasu'ila ma yubkik ó wá bilé ìwé kí ló ń pa ọ́ lẹ́kún faqala inna Allah azza wa jalla yaqul ó dúró pọ́ lọ́wọ́n ọba tó láàrẹ̀ gá sọ pé wa tilkal amthalu nadribu alinnas eléyìí ni àwọn òwe tá a gbé kalẹ̀ fáwọn ènìyàn wa ma ya'qiluha ẹnìkan kan ò sì ní ṣe làákàyè ẹnìkan ò ní gbọ́ yé illa al-alimun àyàfà àwọn onímọ̀ wa ana lam aqilu al-mathal èmi sì mi pé mi ò gbàgbọ́ yé òwe yìí falastu bi alim ajẹ́ pé mi ò sọ ní mímọ̀ fàábùkì aládìyá ilẹ̀ ilmi minni mo wá ń sunkún lérí wípé ìmọ̀ ti kúrò lára mi nítorí mú mi má gbàgbọ́ yé ìtumọ̀ òwe o ìmọ̀ ti kúrò ní ara mi àwọn wọn máa ń tẹ pẹlẹmọ púpọ̀ wípé àwọn amthal tọ́lọ́ máa ń lò ní téèyàn bá kà téèyàn bá ronú sí ó kó sínú púpọ̀. Wa qadaraba Allahu lana fil Qur'ani amthilatan kathira ọlọ́run fún wa ní òwe tó pọ̀ nínú al-Qur'an mìíràn nínú ẹ̀ mathalu alladhi istawqada nara àpèjúwe ẹni tó ṣe kí tó kó ná wa mathalu alladhi yan'a bima la yasma àpèjúwe ẹni tí ń ṣe ìtumọ̀ yẹn ni akùnù kí ẹ̀ máa gbá tí yẹn téèyàn ń ṣe bẹ́ẹ̀ bìmọ̀ aláya súnmọ́ ò sí ní tí ò lè gbọ́rọ̀ ó gbé sìgìdì kalẹ̀ wọ́n ṣe ẹran gẹ́gẹ́ bẹ́ẹ̀ bá ṣe bẹ́ẹ̀ tí àbí ò fi àpèjúwe àwọn tí ń lọ ń pe òòṣà ọlọ́run ní àpèjúwe wọn dàgẹ́ bí ẹni ṣe ó gbókùtà alẹ̀ wọn ṣe nígbà tẹnu bá rọ ọ̀dà tẹ ọlọ́run ní àpèjúwe wọn màtálù ni ní ti pípé tí ń pe tí ò lè gbọ́rọ̀ ọlọ́run ni àpèjúwe àwọn tó ń bọ̀ sàn ní tẹ́ ń kọ́ gbọ́ ní tẹ́ ń wí sọ́jẹ̀wò sọ́jẹ̀wò sàn <laughs> ní bá wí sómo mẹ́. wà mọ́sálù lè hábà ọlọ́run sì tún fún alápèjúwe mi àpẹẹrẹ irúgbìn alẹ́ ti ambatat sub asanabi èyí tó wù sí rí ọkà bàbà méje wà mọ́sálù lè kẹ́lì ọlọ́run tó fún alákòójúwe àwọn kan ọlọ́run fún wọn wé ajá alẹ́dì yalhathu ìtumọ̀ yalhathu òun náà ni ẹ̀rì pàjá máa ń na àwọn tàn án in tahmil alayhi yalhathu wà in aw tatruk yalhathu gbogbo ìgbà ajá ọ̀sán nànú àwọn tàn án ohun gbẹgbẹ yóò na àwọn tàn ohun gbẹ ọgbẹ yóò na àwọn tàn bọ́rọ̀ àwọn kìfẹ́ ṣe rí o sì wáàsí fún wọn lọ́rọ̀ gbọ́ o sì wáàsí fún sàwáwò nàálẹ̀ àwọn àzìtàlá ohun am lam takun minal wa'irin láì mi wal himar ọlọ́run tó fi àwọn yahudi ọlọ́run fi wọn wí kẹ́tẹ́kẹ́tẹ́ yahmilu asfara tó ru àwọn tírà asfar ay al-kutub wadhubab ọlọ́run tó fi wọn àwọn kan wé esin wal ankabut ọlọ́run fi àwọn kan wé aláǹtakùn wa mathalu ama wal asom àpèjúwe afọ́jú wal asom àti ọ̀yàyà al asom. Hmm? ẹni tí ò ṣe kíni o tí ò gbọ́ tí ò lè sọ wọn ń pè ní asọmù walibasir wasẹmẹ àpèjúwe ẹni tó rí na ẹni tó ń gbọ́ràn wàmátàlú romad àpèjúwe eérú alẹ́dí stadat bí rẹ̀ èyí tí atẹ́gùn tó fẹ́ dànù wàṣẹ́jára tó tọ́yíba ọlọ́run fi igi tó da ó fi ṣe àpèjúwe wàṣẹ́jára tó khabitha igi ẹlẹ́gbin náà wàlmá onínáàzìrì nasa omi tí láti sámà wàmátàlú lèmíṣkáàtì lẹ́tì fíà misbah àpèjúwe mishkat almishkat òun náà ni ẹ rí i pé táwọn èèyàn bá kọ́ ilé wọ́n máa gbé kinní kan sí tí ó dàbí globe ńlá báyìí hmm? irú kọ́bà globe yìí sí mishkat ni ṣé wọn pé light kì í ṣe globe gangan lọ light tó wà nù rẹ̀ gangan ni òní fi àmìsbà ṣùgbọ́n èyí tó ṣe roboto yìí mishkat ni lọ́tí Allahu nuru samawati wal ard mathalu nuri ka mishkat fiha misbah globe ò tí ì sí àbí globe ti wà ń gbà bọ́ọ̀bù ò ẹ̀bọ́ lọ́run ti ṣàlàyé so àpèjúwe ọlọ́run ṣàpèjúwe mishkat allati fiya misbah misbah àtùpà ń bẹ nínú rẹ̀ wal abdul mamluk ẹrú almamluk tí ó ń bẹ lábẹ́ ìkápá alladhi la yaqdiru ala shay'in tí ò lè dá nǹkan kan ṣe ọlọ́run fàpèjúwe rẹ̀ náà wàrọ́jùlù lẹ́dí fi ṣùràká mùtàṣàkìsùn ẹni tó ṣe wípé ó ní àwọn ṣùràká mùtàṣàkìsùn kò dára rẹ̀ ní ọ̀gá ilé yìí ní ọ̀gá ilé yìí ní ọ̀gá ilé yìí ní gbogbo náà náà pẹ̀ mọ́wọ́ walmaksud ní tá bí àrùjú ila ayatil amthal káwa náà lọ padà sínú àwọn àyà tọ́lọ́run ti ń sọ̀rọ̀ nípa òwe àbáfiwé ní Qur'an wàlẹ̀ ìtìlá òbíà bákan náà ká sì ṣe àkọlé kan rẹ̀ inayatan khassa ní àkọlé kan ara ọ̀tọ̀. wa yulakhis ibn al-qayyim rahimahullah afa ibn al-qayyim àwọn náà ti ẹ̀ sọ ní ṣókí ma ala al-muslim nítòjọ́ra yẹn fún mùsùlùmí an yaf'alahu kí mùsùlùmí ó ṣe li'ilaj qaswati qalbihi bil Qur'an nígbà tí ó bá fẹ́ wo ọkàn rẹ̀ sàn pẹ̀lú alukoran fayaqul wọn ni malaku dhalika amran wọn ní pabambari rẹ̀ nǹkan méjì náà ni àdúgbò àkọ́kọ́ ẹ̀ àǹtàǹkulà qalbaka min watoni dunya fatuskinu fi watoni akhirah kọ́kọ́ gbé ẹ̀mí rẹ̀ gbé kó láyé ń bì lọ́ọ́ fi wọ̀ sí alkiyama ìwúnikọ́ máa wò ìyẹn máa ń ṣàfọ̀mọ́ ẹ̀mí kúrò níbi ilé ilẹ̀ ìgbàgbọ́ ẹgbẹ́ ẹ̀rẹ́ lómi gbogbo ti ń sọ nídìí ẹ̀sìn náà torí ayé náà gbogbo fisanfisan rẹ̀ torí ayé ni ṣùgbọ́n àwọn tí Qur'an tí ó ṣàǹfààní fẹ́mi wọn wọn làwọn tó yẹ pé alikiyama wọn náà máa ń rò lẹ́yìn gbogbo tó ń bá ń ṣe alikiyama náà wọn máa ń rò jù summa tuqbil bihi kullihi ala ma'anil Qur'an wastidla'iha wa tadabburiha wa fahmi ma yuradu minhu bákan náà èyàn ó dojú ọkàn èèyàn ní ti pátápátá èyàn ó dàkọ wíwá ìtumọ̀ alukur'an wàsídìláyà àti kíkásọ lójú àwọn ìtumọ̀ tó bá rúyàn lójú pàtàdà búra àti ríronú sí ilé ìbá kàtán ọ̀fà mọ ìrọ̀ ọ̀dùnmọ̀ kéèyàn ó sì gbàgbọ́ yé kí lọ́lọ́run gbà lérò àti àwọn nǹkan tó ṣokùnfà sísọ̀kalẹ̀ àyà yẹn wà wà ákàdá nasibaka min kulli ayati kí ọmọ nìyẹn sì máa mú ìpín rẹ̀ níbi àyà kọ̀ọ̀kan tó o bá ti ń kà ó yẹ kó o rí ìpín ẹ̀kọ́ kan mú ń bẹ̀ wà wà ha. aládá ìkọlùbì kó o sì wá máa sọ́ka àìsàn ọkàn rẹ̀ fàyídà nẹ́sẹ̀ láti àdìl àyà aládá ìkọlùbì tí àwọn àyà yìí ìrònú sí rẹ̀ téèyàn bá lè sọ́ka àìsàn ọkàn kan tí ń báyàn fíra bari alkọlùbù ìdìnnà ọkàn yìí ó mà lálàáfíà pẹ̀lú ìyàndọ́lọ́ inshallah ta'ala nakfuna ونسأل الله سبحانه وتعالى أن يبارك فينا ويسدد خطانا وصلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك إن شاء الله تعالى غدا يكون التفسير بين الطلبة والمفسر والقارئ المفسر غدا من؟ يعني ماذا أقول تفسرون معاني القرآن إن شاء الله سوف تستفيدون من القرآن الكريم وأما إذا كان قراءتكم مجرد قراءة بلا تدبر ولا تأمل لا ينفعكم والعياذ بالله ما أنتم تقرؤون فلذلك آه، أنصحكم وإياي آه، بتدبر وتأمل عند تلاوة القرآن الكريم ونسأل الله سبحانه وتعالى أن ينفعنا بكتابه العزيز وأن يجعلنا من أهل القرآن في الدنيا والآخرة اللهم نسألك خير هذه الليلة وخير ما بعدها ونعوذ بك من شر هذه الليلة وشر ما بعدها صلى الله على نبينا محمد صلى الله عليه وسلم وعلى آله وصحبه وسلم تسليما سبحانك اللهم وبحمدك أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك